والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته afi ẹyìn fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabiwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba alágbára kó kẹ́ àwa náà kó sànú wa kó kó wa yọ nínú wàhálà tí ń bẹ ní orílẹ̀-èdè wa kí Allah kó ṣe amọ̀nà àwọn olùdarí wa. mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bẹ́ẹ̀ ni àfi kí Allah kókó wa yọ. a ní àǹfààní láti ṣe ìjókòó yìí ní ìjẹta àti àná nítorí ìdíwọ́ òjò. déètì òní ní ọjọ́ kẹrìnlá alẹ́ ọjọ́ jímà la wà yìí alẹ́ ọjọ́ júmọ́à la wà yìí o. déètì òní sì ni ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá oṣù lulhijjá ọdún fourteen forty two. mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí jákèjádò àgbáláyé mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́. ìdáhùn ìdáhùn tí a mú wá kẹ́yìn ní ìjókòó tá a ṣe kẹ́yìn ní ẹ́písòdù kẹẹ̀ẹ́dógún ẹ́písòdù kẹrìndínlógún lélẹ́yìí ìjókòó tá a wá ṣe kẹ́yìn yẹn. ọ̀rọ̀ owú jíjẹ ó yọ owú jíjẹ lẹ́yìn ìgbà tá a parí ètò àwọn ìbéèrè méjì kan wá wáyé ọ̀kan nínú ìbéèrè náà ni pé àdúrà wo ni ànábì sallallahu alayhi wa sallam ń umu salama ṣe tí owu gbígbóná ara rẹ tó fi di tútù. ìyẹn jẹ́ ìbéèrè àkọ́kọ́. ìbéèrè kejì òun náà sopọ pọ̀ mọ́ jíjẹ. oníbèrè béèrè pé ṣé owú jíjẹ nìkan ni kì í jẹ́ kí obìnrin kí ó gbà fún ọkọ rẹ̀ nígbà tí ọkọ ẹ̀ bá fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n ní ṣé owú jíjẹ nìkan ni. Ṣé, ọmọ nse ń ṣe wàhálà náà. ní alẹ́ yìí insha màá gbìyànjú láti fọ èsì lórí àwọn ìbéèrè méjèèjì náà. ní àkọ́kọ́ náà ní ti gbogbo hadisi tó wáyé lórí bí anabi sallallahu alayhi wa sallam ṣe fẹ́ umu salama lẹ́yìn ìgbà tí ó jáde okú ikú ọkọ rẹ̀. gbogbo àdìsí yẹn ohun tí wọ́n ń sọ ni pé anabi sallallahu alayhi wa sallam ó lọ bá umu salama lẹ́yìn ìgbà tí ó jáde òkú ikú ọkọ rẹ̀ ó sì sọ fún pé òun fẹ́ fi ṣe aya òun fẹ́ fi ṣe. aya umu salama ó sì ń fún lésì padà pé ní àkọ́kọ́ náà ọjọ́ orí mi ó ti pọ̀ mo ti dàgbàlagbà excuse mẹ́ta ni umu salama mú wá ìkíní. ó ní mo ti dàgbà lọ́jọ́ orí ìkejì ó ní mo ní àwọn ọmọ òrukàn lọ́wọ́ ìkẹta owú ara mi ó léke nkà èmi kì í fẹ́ rí ọkùnrin èmi kì í fẹ́ rí ọkọ mi pẹ̀lú obìnrin míì. àwáwí mẹ́ta yìí ni umu salama mú wá fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam báwo ni ànábì ṣe fọ̀ èsì èsì ànábì náà rèé sọlọ́láhu alayhi wa sallam ó ní ní ti ọjọ́ orí ana akibaru minki sinan èmi dàgbà jù ọ́ lọ bọ́ ọ bá sọ pé o dàgbà èmi tí mo fẹ́ fi ọ mo jù ọ lọ́jọ́ orí àti pé ọjọ́ orí nínú ìgbéyàwó kì í ṣe nǹkan tí ó ṣe kókó jùlọ tí wọ́n bá tiẹ̀ ń wora rẹ pé o dàgbà èmi tí mo fẹ́ fi ọ. ọjọ́ orí mi ju tiẹ̀ lọ èsì fún àwáwí àkọ́kọ́ nìyẹn ní ti àìtáàmù jíjẹ mímu wọn ó dọwọ́ àlọ́ lẹ́yìn náà èmi tí mo fẹ́ ìyá wọn. jíjẹ mímu wọn ọdọwọ àlọ lẹ́yìn náà èmi tí mo fẹ́ ìyá wọn èmi náà yóò máa gbìyànjú lórí bí ebi ò ṣe ní pa àwọn ọmọ òrukàn ní ti owú èmi yóò èmi yóò bẹ àlọ ọ lórí rẹ èmi yóò bẹ fún ọ ní orí kí wá ní àdúà tánàbí wá bá ṣe gangan èmi ò tí ì rí àdìsí kan tó gbà wá mi ò tí ì rí ẹ̀gbà wá kankan tó gba àdúà yẹn gangan wá ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ó ṣe ládéhùn fún wípé èmi yóò bá ọ bẹ Allah rẹ̀ pé kí o ara rẹ̀. kó kúrò ní gbígbóná kó di tútù kí o wú ara rẹ kó kúrò ní líle kó di rírọ̀ kó di rírọ̀ ohun tó rinlẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam ó bá ìyá wa umu salama ṣàdúrà náà àmọ́ ẹ̀gbà wa bó ṣe ṣe yẹn èmi ò tí ì rí kà nínú kankan. ẹni tó bá wá mọ̀ pé òun ní ìṣòro owú gbígbóná lára yóò wá padà sí orí bánẹbí ṣe máa ń ṣàdúrà bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe máa ń ṣe àdúrà mo rántí pé níjọ́ òun lásìkò kíṣẹ́ẹ̀tì mo ṣe kíṣẹ́sì kan mo pè ní ìlànà àdúrà mùsùlùmí ìlànà àdúrà mùsùlùmí ìyẹn ni pé mùsùlùmí ní ìlànà tí ó gbà ṣàdúà tí àdúà rẹ̀ yẹn yóò fi wà níbàámu sí bánàbí ṣe máa ń ṣàdúà. a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé pẹ̀lú àdúà wípé a mọ̀ tá à ń a sì mọ̀ nǹkan tí a fẹ́ a sì ní èdè tọ́lọ̀ ń fún wa. nínú ìlànà òun náà ni pé fi èdè abínibí rẹ tọrọ nǹkan tó ń fẹ́ fi èdè abínibí rẹ wá ìsọ̀rí kúrò níbi nǹkan tí o fẹ́ bí àpẹẹrẹ ọ̀fẹ́ owú gbígbóná ọ̀fẹ́ owú líle ọmọ pé o ní pírọ́blẹ́mù owú gbígbóná lára anytime anywhere lóru ni lọ́sàn-án ni lórí ìforíkanlẹ̀ rẹ ni o lè sọ pé ọlọ́run làmì níbi owú gbígbóná o owú tí ó ba tèmi jẹ́ làmì ń bẹ́ o ó ti ṣàdúrà náà nìyẹn kò pọn dandan ká rí rìwáyà àdúà lórí àdúà fún ìwásọ̀rí níbi owú burúkú. tọ́ba ti sọ pé ọlọ́run ṣàánú mi o má jẹ́ kí owó ara mi má jẹ́ ó lé mi kó lé ọkọ mi má jẹ́ ó bà tèmi jẹ́ má jẹ́ ó kó bá mi ó ti ṣàdúrà náà nù. níwọ̀n àgbà tó bá ti já sí pé ó fi ẹ̀mí òtítọ́ ẹ̀mí òdodo ó fi tọrọ àdúrà náà Allah ó gbàdúrà yẹn fún ọ nítorí náà títí di àsìkò yìí rìwáyà ẹ̀gbàwá àdúrà yẹn gangan tánàbì ṣe fún umu salama èmi ò tí ì rí kà mi ò tí ì rí kà àìwá tí ì rí kà yẹn kò túmọ̀ sí pé kò sínú tírà ó sì lè túmọ̀ sí pé kò wulẹ̀ sínú tírà ọwọ́ wà nù tírà kò sínú tírà ọ̀sá máa ń tọ́ fẹ́ wá ìṣọ́ra nínú rẹ̀ ẹ̀hẹ́n sọ ní èdè abínibí rẹ̀ pé Allah làmí níbi owú burúkú owú gbígbóná owú líle owú tí ì jẹ́ kí. owú tí máa ń sọ ni di aláìsàn nítorí pé tí owú bá ti pọ̀ jù lára obìnrin lárúbáwá lárúbáwá sọ pé yíyá àmọ̀rí ìdọ̀ yóò ní aláìsàn ni tí owú bá ti pọ̀ jù lára obìnrin tọkọ ẹ̀ bá fẹ́ ròyìn ẹ̀ yóò sọ pé yíyá àmọ̀rí ìdọ̀ yóò ní aláìsàn ni torí àìsàn ni owú gbígbóná àìsàn ni. so ìdáhùn sí ìbéèrè yẹn nìyẹn. ìbéèrè kejì tó wá sọ pé ṣé owú gbígbóná nìkan ni ìṣòro obìnrin lọ́dọ̀ ọkọ tọkọ bá fẹ́ fẹ́ ìyàwó kejì rárá kì í ṣe owu gbígbóná nìkan ó ní pírọ́blẹ́mù wọn kì í ṣe kì ṣe rárá. pírọ́blẹ́mù àwọn obìnrin tí ọkọ ẹ̀ bá fẹ́ fẹ́yàwó lé ó tó bíi mẹ́rin ó tó bíi mẹ́rin kọ́ tọkọ ẹ̀ bá fẹ́ fẹ́yàwó lé kó tó bíi mẹ́rin ìkíní àwọn kan ní àdámọ́ kí ọkọ wọn rùn sí wọn lára tọkọ wọn bá ti sọ pé òun fẹ́ fẹ́yàwó mi. from experience a rí i pé àwọn kan ní àdámọ́ ìrùn sí ni ìrùn síra ẹni tí ọkọ wọn bá ti sọ pé òun fẹ́ fẹ́ yàwó míì tó sì fẹ́ ọgọ́ tó bá ti fẹ́ báyìí lọ́kọ wọn ń rùn sí wọn pátápátá yóò rùn sí wọn pátápátá tẹ́lá wọn yùn àìsàn ara wọn kò gbóògùn kò gbọ́ oògùn irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ọmọ kékeré ọmọ tí ń mu yàn lọ́wọ́ ọmọ tí ń mu ọyàn lọ́wọ́ ọmọ míì tí bá ń mu yàn lọ́wọ́ tí rẹ̀ bá lóyún ọmú yẹn yóò rùn sí kò sí ní tẹ́ fẹ́ ṣe sí má kò ní gbọ́yàn yẹn mọ́. kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe sí kò ní í gba ọyàn rẹ ọyàn ìyá rẹ̀ mọ́ ìmí ó sì máa fa ọyàn lọ títí tí ìyá fẹ́ bí oyún. bẹ́ẹ̀ náà ni a rí àwọn obìnrin kan tó dá sí pé naturally ọkọ wọn yóò rùn sí wọn wọn ò ní fẹ́ bá ní àjọṣepọ̀ kankan mọ́. ìyẹn jẹ́ ọ̀kan nínú ìṣòro táwọn obìnrin míì ní. kódà èmi ò sọ pé èmi ò bọ́ ọjà o. ṣùgbọ́n ṣáìkànjẹ máa jẹ́ kí n máa mu tó bá rọrùn bẹ́ẹ̀ tí ó bá rọrùn bẹ́ẹ̀ jẹ́ máa lọ lé wa. bó bá tún fẹ́ ẹlòmíì tẹ́nìyẹn bá tún fẹ́ fẹ́yàwó lé the same problem yẹn tún máa ṣẹlẹ̀ sí. aláwo ló mọ tó dá sí wọn lára tó fi já sí pé ara tiwọn máa ń rí ara sá tọ́rọ̀ bá ti di pé ọkọ wọn ó fẹ́ fẹ́ ìyàwó mìíràn. tàbá rẹ̀ tó nírú pọ́blẹ́mù yẹn ní àwọn tí ń gbẹ́tò ó lè pè wọlé tọ́ka sí pé ara rẹ̀ yóò ara ọkọ rẹ̀ ó rùn sí yóò rùn sí kò ní fẹ́ kí nǹkan kan ó da àwọn pọ̀ mọ́ kò sì ní kọ̀ láti sọ pé kí ìgbéyàwó yẹn kó wá sópin láàrin wọn àti e so ara a máa hùn sí ara lọ́dọ̀ obìnrin míì tọkọ ẹ̀ bá fẹ́ ìyàwó kejì problem kejì. òun ni pírọ́blẹ́mù owú káfíń yẹn ṣe nàmbà tù owú. ìpìlẹ̀ owú ni pé mi ò fẹ́ rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ mi. owú tó bá ti rí báyẹn tí bá ń bẹ lára obìnrin àìsàn ni. owó kan bẹ tó dáa òun náà ni pé kó o jowú ẹni re níbi iṣẹ́ rere kó o jowú ẹni re níbi iṣẹ́ dáadáa àmọ́ owó burúkú kò ní fẹ́ rí ẹlòmíì pẹ̀lú ọkọ rẹ̀ irú yẹn ni pọ́blẹ́mù umu salama kánàbí tó fẹ́ ànábì sì bá bẹ lọ́hùn ọlọ́run sì wò ó sàn àìsàn ni. ìkẹta òun ni ìwà ìkà ìwà ìkà kìí ṣe kóbìnrin míì kìí ṣe kọ́kọ ẹ̀ máa rùn sí tọkọ ẹ̀ bá fẹ́yàwó mi o kìí ṣe pé kò fẹ́ rí ẹlòmíì pẹ̀lú ọkọ rẹ o ṣùgbọ́n ìkà ni ìkà ni ẹ̀mí ìkà. E ló wà nínú ọkàn rẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ láàgbọ́ pé ọkọ wọn ó fẹ́ yàwó míì lé wọn tán wọ́n sì wọ́ ọ̀nà kan tàbí òmíràn láti fi ìjàmbá kan ọkọ tàbí obìnrin tuntun yẹn ìyẹn ìyàwó kejì tàbí ọmọ ìyàwó ẹni tí kàbá ń bẹ nú ẹ̀jẹ̀ rẹ̀ lóbìnrin àfi kọ́kọ́ ó tètè dá a mọ̀ pé ìyàwó tó ń fẹ́ yìí o ìkà ni. ẹ̀yin náà ti gbórí sírísírí tí wọ́n sọ pé ìyàwó kan ó da omi gbóná lu ọkọ nítorí pé ọkọ fẹ́ ìyàwó kejì tàbí ó dà lu ìyàwó tàbí kódà agbọ́ kan ní Ọ̀ṣun state tí ò tí pẹ́ púpọ̀ tó ga sí pé ńṣe ni ọ̀kan náà àwọn méjèèjì mi ò mọ̀ bóyá ìyáálé ni tàbí ìyàwó ọ̀kan náà àwọn méjèèjì ẹni tí wọ́n sáfẹ́ ìyàwó lé ó sì gbé májèlé fún ọmọ ìyàwó jẹ. kátígórì kan nìyẹn nínú kátígórì àwọn obìnrin tí wọ́n fẹ́ kejì ẹ máa dé bí mo ṣe ń kọ́ ọ kó o lè mọrú tá a nìwọ gbélé ìkíní ẹni tí ara máa ń rùn sí tó ga sí pé tọkọ ẹ bá fi lè gorí ẹlòmíì tó mọ̀ pọ́kọ̀ ń gorí ẹlòmíì ara ọkùnrin yẹn yóò rùn sí ìkejì ó ní owú gbígbóná ìkẹta òun ni ẹ̀mí ìkà òun ni ẹ̀mí ìkà ṣe ráwọn àwọn tí máa dowú wọ́n kàn lè máa dájà alẹ́ wọ́n kàn lè máa dájà alẹ́ nínú ilé wọ́n kàn máa dájà alẹ́ ni wọn ò ní ṣèkà obìnrin tí bá ń jowú tí ò fẹ́ kí ọkọ òun ó fẹ́ ẹlòmíì lé òun tọkọ ẹ̀ sì padà fẹ́ lòmíì lé yóò kàn máa fa wàhálà kan lẹ́sẹ̀ yóò máa dá oríṣiríṣi ète yóò máa dá oríṣiríṣi ète bíi kí ìkejì bíi kó gbálẹ̀ tán kó tún mọ̀mọ́ lọ da pàǹtí síbi ilẹ̀ yẹn pé ilẹ̀ tó lọ gbá nìyí tó sì gbálẹ̀ báyìí bíi kó fọṣọ tán kó lọ bá fi ẹrẹ̀ yí gbogbo oríṣiríṣi àwọn ète wọ̀nyẹn ní máa ti ọwọ́ àwọn ẹni tí bá máa jowú wá ṣùgbọ́n wọn ò ní fi aburú tí ó kan ẹ̀mí wọn ò ní fi kẹ́nìkejì wọn wọn ò ní gbìyànjú kankan láti láti fi iná tẹ ẹnìkejì wọn tàbí ọmọ ẹnìkejì wọn. sòyàtọ̀ ti ń bẹ láàrin olówí gbígbóná àti ìkànnù. ìwọ tó bá gá sí pé ìkànnìyàwó rẹ lọ dá mọ̀ tó o bá fẹ́ kí ọgbẹnu tán kó gbé ọ̀rọ̀ yín. ọwọ́ àkù nọmba four ìdí kẹrin ìdí kẹrin tí máa mú kí obìnrin kó fárígá kó faraya tí ọkọ rẹ̀ tó bá fẹ́yàwó mi lè òun náà ni alikufuru billah alikufuru billah. sẹ́rí bí mo ṣe tu àwọn ìdí yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe burú tẹ̀léra wọn bí mo ṣe tò wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ṣe burú mo ní àkọ́kọ́ òun ni obìnrin tí ọkọ rẹ̀ ó rùn sí tọkọ bá ti fẹ́ ìyàwó míì irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n wulẹ̀ sọ pé kọ́kọ́ àwọn yọ̀ǹda àwọn nípa àwọn lọ wọn èyí bọ́kọ fa wàhálà wọn èyí bọ́kọ fa wàhálà wọn kàn sọ pé so o ti fẹ́ o ti o ti fẹ́ lómi ìtọ́ fẹ́fẹ́ kò sí problem jẹ́ kó mọ lọ sílé bàbá tòun òun ò ṣe mọ́ irú wọn máa ṣe irú irú kátígórì wà yẹn àwọn fẹ́ bímọ láyé ń ti wọ́n ní wọ́n fẹ́ bímọ ni. kì í ṣe pé wọ́n fẹ́ lọ́kọ wọ́n fẹ́ bímọ ni sọ̀tàn ti bí ọmọ. tí ọkọ wọn padà wá fẹ́yàwó mi ìlé wọn tí ọkọ wọn wá rùn sí wọn naturally ní kinní yẹn yóò rùn sí wọn ni kì í ṣe pé àwọn fúnra ara wọn ni wọ́n. Wa ni wọ́n mú wá no akànsáàrí pé kínní yóò ọkọ̀ wọn sàárùn sí wọn ni wọn ì anybody níbọ̀dì fa wàhálà wọn wọn á lọ dálé mọ́sú wọn á dálé mọ́sú wọn á dálé mọ́sú tiwọn ni ẹ̀ẹ́rí ìkejì. ó ní obìnrin olówú gbígbóná obìnrin olówú gbígbóná lára òun ọmọ fa wàhálà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o yóò ọmọ fa wàhálà o yóò ọmọ bọ́kọ ẹ̀ fa wàhálà torógún ẹ̀ fa wàhálà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o àmọ́ ẹ̀ ní gbọ́ pé ó fi ọ̀bẹ gún orogún ẹ̀ ẹ̀ ní gbọ́ pé. ó fi ọ̀bẹ gún ọmọ orogún ẹ̀ ẹ̀ ní gbọ́ pé ó fẹ́ gbé májèlé jẹ ó fẹ́ gbé májèlé fún orogún ẹ̀ tàbọ́mọ orogún ẹ̀ tàbọ́kọ ẹ̀ rárá o bọ̀sí ọmọ fa wàhálà yọmọ dánú lérú yọmọ dánú lérú yọmọ tẹlẹ ẹjọ́ rò. yọ ma tẹ̀lé ẹjọ́ rò dáadáa yóò sì máa ṣe gbogbo àwọn ètekéte àwọn ètekéte àwọn ètekéte torí pé owú gbígbóná wà lára rẹ ìkẹta tó tún burú jù yẹn lọ ìkà burú jù. ẹni tí owó gbóná ń bẹ lára ẹ̀ lọ́wọ́ ìkà ìkà ó burú ju olówó gbígbóná lára lọ́wọ́ má bàá kàtó má bàá ìkàtó sórí gbogbo ìjà wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ̀ ń parí òun láàrin ìyáálé àti ìyàwó òun ìjọ owú ni o ìjọ owú ni ìjọ owú ló ṣe é parí ìjà ìka ò ṣe parí yóò dá wàhálà alẹ́ débi pé àwọn ọlọ́pàá ní ọmọ wa káàkiri àwọn ọlọ́pàá <laughs> àwọn ni wọ́n mọ̀ wa káàkiri kó lè lọ gbé ọmọ kejì jù sínú kànga èṣù ó gbanú ọpọlọ ẹ̀ jókòó ni pé ṣé níkà ṣé níkà kí n ti ń rò tán lẹ̀ ìkà ó ní ìdí kẹta tí kìí jẹ́ kí obìnrin kó fẹ́ ní orogún nítorí ti ní ẹ̀mí ìkà wickedness wickedness so ìkẹrin olówó burú jù àti nǹkan kan tó burú jù ìkà lọ ìyẹn tó burú jù kà lọ òní kúfúrún.